ẹ̀yin aráalé ẹ máa káàbọ̀ sórí ètò yìí ètò tí gbogbo ayé ń pè ní bó ṣe ń lọ ẹ́ lábala ti gíní lábala ìbáṣepọ̀ ìfẹ́ <laughs> ẹ kú àmójúbà mi torí pé ọjọ́ ní tanná kákó òrùn ní tẹ̀pá ìlẹ̀kẹ̀ wọ ọjà ọmọdé ò ní bínú títí kó ṣe kí ni kó fi owó kó fi dáná àgbàlagbà gan ò ní bínú kó mẹ́yìn kó sọ sọ́jà ó ti yé yí. àkọ́ni lèmi jẹ́ o Gbàdámọ́sí ni bàbá tó bí mílíọ̀nù gbogbo ayé pè ní K1 the lecturer ẹ kú jọ́ mẹ́ta afa báwo ni iṣẹ́ jẹ́ kí ni kìtì gbòòrò ó ti yé afa báwo ló ṣe ń lọ kí ló ń bọ̀ ó ti yé ọlọ <laughs> bójú lọ lẹtọ ètò ní bó ṣe lọ ní abala ti ìbáṣepọ̀ ìfẹ́ ẹ mo ríra mi èmi nìkan mo wálé <laughs> ẹ má bínú ìyàwó mi àtàtà olúwa bùsáyọ̀mí sulaimon ó rìnrìn àjò ráńpẹ́ níbi kó ṣe kínni kó lè da yìí náà ni àmọ́ mò ń fi dá yín lójú pé mi ò ní yọ kó ń bẹ̀ mo lè fi kún ni torí pé ẹ màá fún yín bó lẹ́fẹ́ mẹ́ ẹ dọ́bẹ̀ màá fún yín pọnmọ́ etí ẹ̀ màá fún yín ṣáàkì ẹ̀ màá tó náà sí màá tó wá fomi ọbẹ̀ yẹn sí ẹ̀ wá jókòó torí pé ó máa ń ta lẹ́nu bí atakílì ṣeré ọlọ ẹ mú kàlẹ́ tówó ẹ mú kàlẹ́ tọmọ ẹ pera yín jọ ẹ bá ṣe máa ń pera wa ó ti yẹ inú rú àkókò ẹ sáré bá mi pọ̀ ẹ lo phone text message ló ẹ pè wọ́n òkè kọ́ ni ẹ pè wọ́n pé a tún ti kalẹ̀ àkànní ọmọ gbàdàmọ́sí k1 the lecturer ẹ bá gbàgbé lórí ètò yà máa ń fún yín ní dòdò orí ẹ̀ lórí ẹ̀ náà ni pé kí lóhun tó yẹ ká gbé yẹ̀wò kó tó di pé a wá sọ ohun tá a mú wá lénìí gan kí la fẹ́ wò lénìí náà ni pé láàárín ọ̀sẹ̀ tó kọjá yìí a gbọ́ wípé àwọn àkọsílẹ̀ fi hàn wípé àwọn kan wà nínú ìgbéyàwó fún odidi seventy nine years ọdún mọ́kàndínlọ́gọ́rin wọ́n ní tó bá máa di oṣù táwọn wò lọ́ọ̀kan yìí wọ́n ní ìgbéyàwó máa pé ọgọ́rin ọdún mo kọ́kọ́ sáré lọ gbé mo tún ká ọkùnrin yẹn ń jẹ́ John ìyàwó yẹn ń jẹ́ Charlotte wọ́n wà nínú ìgbéyàwó fún odidi ọdún mọ́kàndínlọ́gọ́rin báwo náà ṣe ṣe ọ̀rọ̀ kan tó kọ sọ tó wú mi lórí tí mo fi wò pé eléyìí náà tó kẹ̀yìn ara lè kẹ́ mú bẹ̀ wọ́n sọ fún wa wípé àwọn méjèèjì wọn lówó lọ́wọ́ wọ́n wà ní twenties náà ti fẹ́ra wọn àmọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ọkọ ti di one oh six ìyàwó ti di one oh five ẹ̀yin náà lanu bí ẹ ṣe lanu lèmi náà ṣe lanu ọgbọ́n wo náà dá sí ṣé wọn ṣẹra wọn ni ṣé wọn já ni ìwọ tó ń bọ́kọ ẹja nítorí pé o bá yọ ọkọ lé èyí ọkọ wa ń ṣe kinní kan ẹdùn ṣé àwọn méjèèjì at the age of twenty seven twenty six ṣé wọn ò bá yọ ọkọ àbí wọn ò bá bàbá ọkọ kinní kan náà ṣe tán fi lè lo odidi ọdún mọ́kàndínlọ́gọ́rin nínú ìgbéyàwó kí ṣe èmi náà mọ̀ ṣe mọ̀ pé ọmọdé lè mi ẹ̀yin ara alẹ́ lẹ lò mọ́ àmọ́ ọ̀rọ̀ kan lọkùnrin yìí sọ tó jẹ́ kí n wò pé ẹ̀yin ara alẹ́ gbọ́dọ̀ gbọ́ ó ní kò sí nǹkan méjì ju wípé tóun bá ti lọ ọ̀ta gbogbo ohun tóun bá ń ṣe láyé òun máa ronú pé èèyàn kan wà nílé tóun bá wá dénú ilé òun máa wá ronú pé àti ah, bá bọ́ tàbá ìpín màmá fèèyàn lè sínú ilé ó ló tán. ẹ̀yin ara alẹ́ ẹ káàbọ̀ láti ibi tá a ti lọ mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní pé ẹ ṣe kẹ ṣe gàyà fún mi díẹ̀ kẹ lọ ṣe kíni kẹ lọ fẹsẹ̀ rájọ àfà ṣe ẹjọ́ dáadáa <laughs> mo sọ fún níbẹ̀rẹ̀ ètò yìí mo ní pé mo ti sọ àwọn sódò ẹja ńlá ló gbélé ni o <laughs> ẹ máa gbọ́ gúdúgbẹ ọ̀rọ̀ ó máa máa jábọ́ pẹ̀rẹ̀ pẹ̀rẹ̀ àmọ́ kíní kan ni tó bá ti ń jábọ́ ẹ máa ṣe kíni ẹ máa hètì torí pé ó ṣeé ṣe o ọmọ àgbàlagbà bọ̀ wọ́n ní pé èèyàn ò bá rí nǹkan gbámúlẹ̀ kan ó lè dẹ̀yìn ọdún mẹ́ta kó tó ríró ẹ̀gbá mú n tá à ń sọ ni pé ṣé mọ̀ wípé abala ìbáṣepọ̀ lórí ètò bó ṣe ń lọ n tá à wà fún ni pé ilé tó fẹ́ wó ká gbèrò èyí tó ti wó ká ṣe kí ni ká gbèrò èyí tá à wà fẹ́ kówó ká bá wọn sọ̀rọ̀ <laughs> ẹ má gbàgbé Orísun TV la wà níbi tá a ti ń gbé àṣà lárugẹ ẹ má gbàgbé bẹ́ẹ̀ bá fẹ́ kàn sí wa àǹfààní tẹ̀ tí wọ́n wà báyìí bẹ́ẹ̀ bá fẹ́ kàn sí wa òun ló rà ṣò lórí screen yìí yẹn ẹ kàn sí wa bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jọ ẹ jẹ́ ká jọ sọ tá a bá jọ sọ tá a bá nà ń bẹ létí gbogbo ọmọ nàìjíríà wọn àṣekínni wọn á gbà yín lámọ̀ràn èyí náà wàá mọ̀ pé ń tẹ̀ ń bò máa yẹn kò yẹ kẹ́ ẹ bò máa mo ní àlejò mi ti wà ní ìkàlẹ̀ báyìí ẹ gbójú ayọ̀ sókè bí mo ṣe ń kí àlejò mi wọlé bàbá wa ẹ mà káàbọ̀ sórí ètò yìí. akíyaralé assalamu alaikum warahmatullahi wabarakatuh èmi náà ó dáhùn wa aleykum salam wa rahmatulahi wa barakatu. ẹ yára lé ẹ má jà á gbàgbé pé ṣọ̀tún ṣòsì má bàbí kan jẹ́ ni wá ní orí ètò yìí bá a ṣe ń gbé pásítọ̀ wá bẹ́ẹ̀ là ń gbé ìmáàmù wá bẹ́ẹ̀ kí lẹ sọ ẹnijọ́ la máa gbé alábàáláyé wa mò ń gbé wọn bọ̀ ṣe bẹ́ẹ̀ fìdí ọlọ́run ràn mí lọ́wọ́ máa gbé wọn tó bá ti jẹ́ pé kí ìdílé lè tò à ń gbé wọn bọ̀ àmọ́ lónìí mo ti ní àwọn bàbá wa ní kalẹ̀ ìmọ̀ọ̀mù ni wọ́n ẹ jẹ́ tiẹ̀ dárúkọ ara wọn ẹ bá mi sọ́dúnkọ yín fáwọn aráalé. orúkọ mi ni àṣẹ abdulgani muhammadu suleiman olúwa ló tí ó wáyé mọ̀ sí agif baba ah, tí àkàlẹ̀ tí ọlọ́run tí ọlọ́run ti ń ṣe iṣẹ́ ọwọ́ ẹ̀ lé wa lórí ní kọ́lẹ́ntì bus stop yusuf drive car wash bus stop number four Tẹ̀bọ̀ Fágbèmí ní Alágbàdo tí a jẹ́ olùdarí ìjọ Aligẹni Islamic Foundation tí gbogbo ètò tọ́lọ́hún ta Muhammad ń lọ níbẹ̀ dáadáa. Aligẹni Islamic Foundation àwọn olórí tí wọn àwọn náà jókòó tì mí lẹ́gbẹ̀ẹ́ yìí ohun tá a wá fẹ́ gbéyẹ̀wò lẹ́nu bí mo ṣe sọ fún yín náà ni wípé arípò wọ́pọ̀ lákòókò yìí ìgbéyàwó kan tún ká pẹ́ẹ́pẹ́ẹ́ bí ìgbà tó di ẹ̀yìn bá jábọ́ àmọ́ nígbà ayé àwọn bàbá wa ohun tá a gbọ́ ni pé kò sí fóònù kò sí pé wọ́n ń kọ lẹ́tà wọ́n máa nǹkan kan máa ti nǹkan kan débi nǹkan kan débi pé ọkọ àtìyàwó àpàdé wọ́n dẹ̀ máa gbé pẹ́pẹ́pẹ́ àmọ́ lákòókò yìí kí ló dé gan-an tó fi jẹ́ wípé ìgbéyàwó kàn ṣe kíni ó kàn túká mo bọ̀ bàbá wa àmọ́ a ò ní mu ní àti àárín ẹja lọ mú láti bẹ̀rẹ̀ bá a ti mọ́ ń bèrè nìyẹn èyàn ara iléeṣẹ́ àti wọn bá yìí máa ń ṣe àkọ́kọ́ máa bèrè pé kí ni tó pè ní ìgbéyàwó gan. alhamdulilayi ṣáájú kí a tó lọ akí ọlọ́run akí anabi muhammad sallallahu alayhi wa sallam bó ti jásí pé oṣù bí anabi muhammad náà làwà yìí ọlọ́run kó bá ṣe àṣẹ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá anabi muhammad látara bẹ́ẹ̀ akí àwọn tí wọ́n fi ìmọ̀mọ̀ wá táwọn náà fi jẹ́ nǹkan lónìí bàbá wa Sheikh Ibrahim Rufai Akọ́mọlẹ́sìn ní ìlú Ayétòrò àti bàbá wa Sheikh Mustafa Subrilu Sunusi nínú ìlú Ìsọlọ̀ àti bàbá bàbá wọn Sheikh Adam Abdullahi Ali Alori àti gbogbo àwọn àfáà àti àgbẹ̀kọ́ lọ́dọ̀ wọn bàbá Sheikh Gamawi ní bàbá wa Jubilu Ramadan Alkituwi àwọn tó fi jẹ́ pé òrùn wa náà làwọn náà fi ń sáṣọ kí ọlọ́mọ sábà àwọn tó ti papòdà nínú wọn àṣàlékún kẹwọn àwọn tó ń bẹ láyé ọlọ́run jẹ́ kẹ́mi wọn ogun bisimilayi kulwala bisimilayi arahamani rahi kulwala ahad alahu samad lamidalamilad walamiyakunlawo kufuwan ahadu. àmín lórí ọ̀rọ̀ tí olóòtú béèrè pé kí ni wọ́n ń pè ní ìgbéyàwó gangan kò sí tí ń jẹ́ ìgbéyàwó òun náà ni nǹkan méjì tó jẹ́ pé nǹkan kan ṣo dá dúró nǹkan ṣo kò lè dá dúró láì rí ìkejì. ẹ káàbọ̀ padà láti ibi tá a ti lọ fẹsẹ̀ rajó bóò ni ẹ tún ti ẹ mọ̀ pé gbé bọ́dì ló wa tajẹ́ ti gbé bọ́dì. <laughs> ẹ káàbọ̀ ẹ má gbàgbé pé ibi tá a ti ń ṣọdún múláwá la ti ń ṣe ọdún ìlàsà ìyẹn ni pé àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbéyàwó là ń gbéyẹ̀wò ó kẹ́ ti pè wọ́n ẹ bá ń pa àtirúkà ẹ bá ń pe bọ̀dá bùsáyọ̀ ẹ bá ń pe bọ̀dá fẹ́mi ẹ ti pè wọ́n ẹ jókòó àlejò wa wà ń kalẹ̀ wọ́n máa nà bí wọ́n máa tu yẹ́bẹ́yẹ́bẹ́ ẹ bá jà á gbàgbé lórí ètò yìí bó ṣe rí gan la ṣe máa ń sọ ẹ ẹ ó ṣeé ṣe kọ́rọ̀ fẹ́ kán lómi ń kò lé ni pé ìwọ tó gbóbìnrin olóbìnrin sílé ò tí ì ṣègbéyàwó bàbá ò mọ̀ ń pè yí ò tí ì ṣe ẹ ó ti bínú má bínú o tọrọ bó bẹ sọ <laughs> àwọn bàbá wa wọ́n ti wà ní kàlẹ́ àwọn bàbá Abdulgani olúwa lógbọ́n ajif bàbá àwọn náà wa sọ̀rọ̀ lórí ohun tá à ń fà pé kí náà ń pè ń gbéyàwó àmọ́ bí ta fẹ́ wọ̀ gan náà ni wípé kí wá ló tó jẹ́ pé ní àkókò yìí ta lérò pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti wà ilé ìgbafẹ́ ńlá ti wà èèyàn lè lọbẹ̀ kó lọ́ọ́ jẹun èèyàn lè létí odò èèyàn lè lóríṣiríṣi èèyàn lè gbé fóònù ẹ̀ kó ya fọ́tò ẹ̀ kó sọ bí kíyàwó ẹ̀ fẹ́ mọ ibi tó wà á mọ̀ báyìí báyìí báyìí ó ti wá jẹ́ pé irú àkókò kí ló ń fà á gan tí ìgbéyàwó fi wá ń túká yàtọ̀ sí pé bàbá ti mọ̀ sí ìyá ti mọ̀ sí síbẹ̀síbẹ̀ ó wọ́pọ̀ jù lákòókò kí ló ń fà gan bàbá wa. Ah, atọ́kùn n tó ń fà á kò sí ìbẹ̀rù ọlọ́run mọ́ ni. Hmm. ìbẹ̀rù ọlọ́run. ìbẹ̀rù ọlọ́run létí wọ́n ti yọ kúrò ń bẹ̀ òun ló fà á tí ìgbéyàwó fi ń break tó fi ń túká nítorí pé gbogbo ohun tó bá ti pè ní ìgbéyàwó a lọ pe ẹnìkan láti ibìkan wá akọ àtabo ẹ̀rọ nìkan ìkan lé hmm. ọkọ ló lé ìyàwó lẹ̀rọ̀ hmm. ẹ̀rọ̀ tó bá ti ń bọ̀ ẹ̀rọ̀ gbọ́dọ̀ wá farabalẹ̀ báyìí tó le kó náà bá a lè rọ ni hmm. níta nítorí pé ọkọ tó jáde láàárọ̀ tó lọ síbi iṣẹ́ ó wá ti ibi iṣẹ́ yẹn dé ìyàwó wà nílé ìyàwó tí ẹ kó fà mọ́ra oorun mu gbogbo nǹkan ń ṣe ọkọ náà kò rí nǹkan kan ṣìyàwó tó wá dé ó tún wò mí tó kàn ń wò tẹ́mẹ́ hmm. so ó ń láti pe ọkọ yẹn láti fà á mọ́ra baálé wa ẹ káàbọ̀ ẹ kúrin ẹ kú àtàárọ̀ báwo ni ṣé kò rẹ̀ yín jù ṣé kò sí wàhálà kankan so a bí accumulated stress báyìí ọ̀ya omi ti wà ní bathroom ẹ wá lọ wẹ̀ ṣé ẹ ti wẹ̀ tán ó jẹ́ yín lélẹ́yìí so kó ṣe yẹn fún kó àrùkà kílẹ̀ ń ronú fún ẹ má ronú ẹ fọkàn balẹ̀ ṣé yóò dáa jù yẹn lọ ẹ ṣe bí tòní nìyẹn àwọn olùdó láǹsì kọ́lọ́ tún ṣe bẹ́ẹ̀ so látara pé ó ní ọlọ́run yẹn ọlọ́run yẹn tí kò fi sílẹ̀ yẹn tó fi tọ́lọ́run kúnlẹ̀ yẹn yóò lè jẹ́ kí ọkọ náà kọ́kẹ́ balẹ̀ ìbálẹ̀ ọkàn ọkọ yẹn ọkọ ọkọ akíni tí mo lè ṣe fún ẹ ó yá bá mi gbé báàgì mi wá á kàn yọ ẹnfẹlópù bẹ́ẹ̀ ni ó yá máa ìdí àgbà yìí hmm. níta tó ní pé kí ni ó ti fi ìtura sí ara ọkọ yẹn ló jẹ́ kó náà rí ẹ̀bùn gbà so gbàtí ò ti ìlera ló gbé wá ọkọ dé ó gbére ra pẹ̀lú ẹ̀ hmm. so inú ìbànújẹ́ nìyẹn náà wà ó ká kí ni kí ni kókó ohun tí òun níyà òun nílé fún òun ní ìbànújẹ́ ìbànújẹ́ tó ń rí lára ẹ̀ yẹn tí kò ti rí dùnú yẹn ó lè mú kí ìgbéyàwó ẹ̀ yẹn kò break torí náà ò ní dùn àìdóṣímọ́ tó bá fọwọ́ kàn kò ní gbà tó bá kíni kan so gbó kíní a máa jẹ́ ìbànújẹ́ fún ọkọ yẹn ìyẹn ló ń kọ́kọ́ jẹ́ pé wọ́n ti yọ bẹ̀rù ọlọ́wọ́n ba tí wọ́n fi oh, fẹ́ra wọn yẹn wọ́n ti yọ kúrò nú ẹ̀. ṣé ẹ gbọ́ wọn lẹ́yìn òní pẹ́pẹ́ fúrú àmọ̀rí ìbáàkú lórin dẹ́yìn ń kọ ó pẹ́ àdójú fèmí lówó wọ́n ń jẹ́ oyè yín pé báwa ọkùnrin bá ti dé ẹ nílò láti ṣàpọ́nlé wa bẹ́ẹ̀ bá wá bẹ́ẹ̀ bá fìfẹ́ hàn àwo wá ṣèkẹ́yìn bàbá wa ìbẹ̀rù ọlọ́run lẹ́bàá wa wò yẹn kí ló tún fà á. ohun tó tún fa ìgbéyàwó tí ó fi ń rí bẹ́ẹ̀ ó pọ̀. Hmm ó pọ̀ ṣe kó máa ń pè kíní kan nù kí wọ́n látù sú wa ẹni àti máa ń padà sọ pé ó lọ sú wa bí ọlá ọlọ́run ní tó pọ̀ nínú ẹ̀ ní tó ń fà á ní tó ń fà á pọ̀ àmọ́ a ṣàlàyé díẹ̀ nínú ẹ̀ ní tó kọ́kọ́ ń fà á òun náà ni pé ìwọ àti ìyàwó tẹ ti fẹ́ra ìgbà tẹ fẹ́ra yín lọ́kọ láya sílé ìbáṣepọ̀ nínú eré ẹ ti jọ fi eré kọ́ra yín eré tẹ́tí jọ kọ́ra yín ó ti master ó ti wọ ọkùnrin lẹ́wọ̀ pé à ah, ìyàwó mi kò sí nǹkan kan àfi ìyàwó mi kò ní jẹun kò ní jẹun nílé kò ní kò ní jẹun níta ilé ló ti máa jẹun á gbóúnjẹ dání lọ sí ibi iṣẹ́ ó kàn lè mú nǹkan bí ẹlẹ́rìn dòdò kó fi rẹ̀ ń gbẹ tó bá padà wá délé ní àṣẹ padà wá jẹun níta nítorí pé ó rí i pé inú ìdídùn lòun bá jáde kúrò nílé látara tó ń jọ ṣe pẹ̀lú ìyàwó so kò sí tí wọ́n ń láàrin ẹ̀ náà ju pé a ṣègbéyàwó kí ló ń pè ní gbéyàwó kí ló ń pè ní wedding kí ló ń pè ní nìkáì nìkáì náà ni pé n gbé wọnú ara wọn hmm. nǹkan tá a gbé wọnú ara wọn ló ń pè bẹ́ẹ̀ so wọ́n ti wá wò pé ìgbà tó pé ẹ ti bímọ kínní ẹ ti bí kejì ẹ wá kí ló tún ṣẹlẹ̀ ṣé kínní ìṣó oúnjẹ ni so oúnjẹ kẹ̀dẹ̀rẹ́ wọ́n ti fún lóúnjẹ ẹ̀jẹ̀ àtọ̀sọ́ oúnjẹ tó ń fún jẹ tẹ́lẹ̀ ó ti tó fún lóúnjẹ tí ìtọ́lọ́ ń yín tó jẹ́ pé ẹ lè fẹjú ẹ̀sùn ẹjọ́ ò ṣe fi sùn ó ti fún lóúnjẹ yẹn oúnjẹ yẹn gangan wọ́n wá fẹ́ máa reduce ẹ̀kùn pé àwọn oúnjẹ yẹn ṣó ń jẹ ni ni bẹ́ẹ̀ ló ń jẹ rẹ̀ ní tẹ́lẹ̀ wọ́n á fẹ́ máa reduce ẹ̀fun kó ń jẹ ni ṣó ń jẹ ni so o wàá fún lásìkò tó yẹ kó fún mọ́ tí wọ́n bá béèrè ẹ̀ wà ní kò sáyè tí wọ́n bá béèrè ẹ̀ wà ní kò sí ní tó jọ tí wọ́n bá béèrè ẹ̀ wà ní rárá o látàwọn tòmítì lọ ṣe wàhálà gbogbo ara ló ń romí wàhálà kíní ló ń ṣe gbogbo èyí tó ń ṣe yẹn òun wọ́n ló fi òfin ba òfin túnú ilé ààrẹ ṣe ìgbọ̀nsọ̀ kó ń balẹ̀ ẹ jẹ́ òfin túnú ilé ààrẹ ṣe ni torí ọkọ yẹn yóò padà ṣé kíni yóò padà ná sẹ́yìn síta o ó lè jẹ́ ní ẹni tó ní kó máa bẹ́ẹ̀ tẹ́ bẹ́ẹ̀ díẹ̀ ìyẹn náà òun náà padà sọ pé ó ti ya tí ó sì lòdì sófin tí ẹ kó ṣe àmọ́ náà ló fà ló yẹ kó ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín iṣẹ́ lónìí tó yẹ pé ìyàwó ẹ̀yẹn náà ló ṣe kíni ló kí ẹ bọ̀wọ́ ẹ̀ṣẹ̀ tó yẹ kó ṣe látara ìgbésẹ̀ pé ṣóúnjẹ ni ntí o kò sì tó fẹ́ fún náà ju tayọ̀ yẹn náà lọ. bàbá wa inú èmi máa ń dùn àgàgà tó bá jẹ́ pé ìyàwó mi wà lè nìbùsáyọ̀ mo mọ̀ pé ohun tẹ́ ẹ sọ yẹn ẹ̀yin ará ilé àdàpè là ń pè ó jẹ́ mọ̀ pé ó ṣeéṣe kọ́mọdé máa wò ètò yìí ìbálòpọ̀ làwọn bàbá wa ń pè ní oúnjẹ <laughs> ṣẹ́ni mọ̀ pé tó bá ti débẹ̀ ha àwọn àgbàlagbà máa ń sọ pé ìrù ọ̀pọ̀lọ́ ń ta bá débẹ̀ ká fò ó àmọ́ torí pé a fẹ́ tún ilé kan ṣe ẹ dákun bàbá wa nínú ìlànà ẹ̀sìn ó ṣeé àmọ́ mo mọ̀ pé gbogbo ẹ̀sìn ló fẹ́ faramọ́